ìfihàn ti johanu orí kìíní. ìfihàn ti jésù kristi tí ọlọ́run fi fún un láti fihàn fún àwọn ìránṣẹ́ rẹ̀ ohun tí kò lè ṣàìṣẹ ní lọ́ọ́lọ́ ó sì ránṣẹ́ ó sì fi hàn láti ọwọ́ áńgẹ́lì rẹ̀ wá fún johanu ìránṣẹ́ rẹ̀ ẹni tí ó jẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run àti ẹ̀rí jésù kristi àti ti ohun gbogbo tí ó rí olùbùkún ni ẹni tí ń kà àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ṣẹtẹ́lẹ̀ yìí tí ó sì ń pa nǹkan wọn nì tí a kọ sínú rẹ̀ mọ́ nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀ Jòhánù sí ìjọ méje tí ń bẹ ní Éṣíà orí ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ẹni tí ó ń bẹ tí ó sì ti wà tí ó sì ń bọ̀ wá. Wa àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje tí ń bẹ níwájú ìtẹ́ rẹ̀ àti láti ọ̀dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí olóòótọ́ àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa tí ó sì ti fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀ Tìrẹ ni ògo àti ìjọba láé àti láéláé. Àmín. Kíyèsí, ó ń bọ̀ nínú àwọsánmà, gbogbo ojú ni yóò sì rí i, àti àwọn tí ó gún ní ọ̀kọ̀ pẹ̀lú, àti gbogbo orílẹ̀-èdè ayé ni yóò sì máa pohùn réré ẹkún níwájú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni. Àmín. Èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin ni Olúwa wí. ẹni tí ó ń bẹ tí ó ti wà tí ó sì ń bọ̀ wá Olódùmarè. èmi Jòhánù arákùnrin yín àti alábàápín pẹ̀lú yín nínú wàhálà àti ìjọba àti sùúrù tí ń bẹ nínú Jésù wà nínú erékùṣù tí a ń pè ní Patmo nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí Jésù Kristi mo wà nínú ẹ̀mí ní ọjọ́ olúwa mo sì gbọ́ ohùn ńlá kan lẹ́yìn mi bí ìró ìpè ó ń wí pé. èmi ni alpha àti omega ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn ohun tí ìwọ bá sì rí kọ ọ́ sínú ìwé kí o sì rán sí àwọn ìjọ méje sí éfésù àti sí smyrna àti sí pẹ́gámù àti sí tíátírà àti sí sáàdì àti sí filadelfia àti sí laodikia. mo sì yí padà láti wo ohùn tí ń bá mi sọ̀rọ̀ nígbà tí mo yí padà mo rí ọ̀pá fìtílà wúrà méje àti láàrin àwọn ọ̀pá fìtílà náà ẹnìkan tí ó dàbí ọmọ ènìyàn tí a wọ̀ ní aṣọ tí ó kanlẹ̀ dé ẹsẹ̀ tí a sì fi àmùrè wúrà dì ní ẹ̀gbẹ́ orí rẹ̀ àti irun rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú ó funfun bíi snow ojú rẹ̀ sì dàbí ọ̀wọ́ iná ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára bí ẹni pé a dà á nínú ìléru ohùn rẹ̀ sì dàbí ìró omi púpọ̀ ó sì ní ìràwọ̀ méje ní ọwọ́ ọ̀tún rẹ̀ àti láti ẹnu rẹ̀ wá ni idà olójú méjì mímú ti jáde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 mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. kọ̀wé ohun gbogbo tí ìwọ ti rí àti ti ohun tí ń bẹ àti ti ohun tí yóò hù lẹ́yìn èyí ohun ìjìnlẹ̀ ti ìràwọ̀ méje náà tí ìwọ rí ní ọwọ́ ọ̀tún mi àti ọ̀pá wúrà fìtílà méje náà ìràwọ̀ méje ni àwọn áńgẹ́lì ìjọ méje náà àti ọ̀pá fìtílà méje náà tí ìwọ rí ní àwọn ìjọ méje ìfihàn orí kejì. sí áńgẹ́lì ìjọ ní éfésù kọ̀wé. nǹkan wọ̀nyí ni ẹni tí ó mú ìràwọ̀ méje náà ní ọwọ́ ọ̀tún rẹ̀. ẹni tí rìn ní àárín ọ̀pá wúrà fìtílà méje náà wí pé èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ sì ti dán àwọn tí ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í sì í ṣe bẹ́ẹ̀ wò tí ìwọ sì rí pé eléke ni wọn tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí o sì fi àyà rán tí àárẹ̀ kò sì mú ọ ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀ nítorí náà rántí ibi tí ìwọ gbé ti ṣubú kí o sì ronúpìwàdà kí o sì ṣe iṣẹ́ ìṣáájú bí kò sì ṣe bẹ́ẹ̀ èmi ó sì tọ̀ ọ́ wá èmi ó sì ṣí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ bí kò ṣe bí ìwọ bá ronúpìwàdà ṣùgbọ́n èyí ni ìwọ ní pé ìwọ kórìíra ìṣe àwọn nikolaitani èyí tí èmi pẹ̀lú sì kórìíra. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi èso igi ìyè nì fún jẹ tí ń bẹ láàrin párádísè ọlọ́run àti sí áńgẹ́lì ìjọ ní smaina kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí í ṣe ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn wí ẹni tí ó ti kú tí ó sì tún yè èmi mọ iṣẹ́ rẹ àti ìpọ́njú àti àìní rẹ ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́ èmi sì mọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí àwọn tí ń wí Júù ni àwọn tìkára wọn tí wọn kì í sì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n jẹ́ sínágọ́gù ti Sátánì má ṣe bẹ̀rù ohunkóhun tí ìwọ ń bọ̀ wá jìyà rẹ̀ kíyèsí èṣù yóò gbé nínú yín jù sínú túbú kí a lè dán yín wò ẹ̀yin ò sì ní ìpọ́njú ní ijọ́ mẹ́wàá ìwọ sáà ṣe olóòótọ́ dé ojú ikú èmi ó sì fi adé ìyè fún ọ. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun kì yóò fara pa nínú ikú kejì. àti sí áńgẹ́lì ìjọ ní pẹ́gámù kọ̀wé. nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní idà mímú olójú méjì ní wípé èmi mọ iṣẹ́ rẹ àti ibi tí ìwọ gbé àní ibi tí ìtẹ́ sátánì wà àti pé ìwọ di orúkọ mi mú ṣinṣin tí ìwọ kò sì sẹ́ ìgbàgbọ́ mi ní ọjọ́ wọn ni nínú èyí tí Antipa ṣe olóòótọ́ ajẹ́rìíkù mi ẹni tí wọ́n pa nínú yín níbi tí Sátánì ń gbé ṣùgbọ́n mo ní nǹkan díẹ̀ yìí wí sí ọ nítorí tí ìwọ ní àwọn tí ó di ẹ̀kọ́ ti Bálámù mú ń bẹ̀ ẹni tí ó kọ́ Bálákù láti mú ohun ìkọsẹ̀ wá síwájú àwọn ọmọ Ísírẹ́lì láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà àti láti máa ṣe àgbèrè bẹ́ẹ̀ ni ìwọ sì ní àwọn tí ó gba ẹ̀kọ́ àwọn Nikolaitani pẹ̀lú ohun tí mo kórìíra ronúpìwàdà bí kò ṣe bẹ́ẹ̀ èmi ó tọ̀ ọ́ wá nísinsìnyí èmi ó sì fi idà ẹnu mi bá wọn jà. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi mánà tí ó pamọ́ fún jẹ èmi ó sì fún un ní òkúta funfun kan àti sára òkúta náà orúkọ titun tí a ó kọ sí i tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe ẹni tí ó gbà á àti sí áńgẹ́lì ìjọ ní tíátírà kọ̀wé nǹkan wọ̀nyí ni ọmọ ọlọ́run wí ẹni tí ó ní ojú rẹ̀ bí ọ̀wọ́ iná tí ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára èmi mọ iṣẹ́ rẹ àti ìfẹ́ rẹ àti ìgbàgbọ́ àti ìsìn àti sùúrù rẹ àti pé iṣẹ́ rẹ ìkẹyìn ju ti ìṣáájú lọ ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ nítorí tí ìwọ fi ààyè sílẹ̀ fún obìnrin nìjẹ́síbẹ́lì tí ó pe ara rẹ̀ ní wòlíì ó sì ń kó àwọn ìránṣẹ́ mi ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà. Si èmi sì fi sáà fún un láti ronúpìwàdà kò sì fẹ́ ronúpìwàdà àgbèrè rẹ̀ kíyèsí èmi ó gbé e sọ sí orí àketè àti àwọn tí ń bá a ṣe panṣágà ni èmi ó fi sínú ìpọ́njú ńlá bí kò ṣe bí wọ́n bá ronúpìwàdà iṣẹ́ wọn èmi ó sì fi ikú pa àwọn ọmọ rẹ̀ gbogbo ìjọ ni yóò sì mọ̀ pé èmi ni ẹni tí ń wádìí inú àti ọkàn èmi ó sì fi fún olúkúlùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ yín ṣùgbọ́n ẹ̀yin ni mò ń sọ fún ẹ̀yin ìyókù tí ń bẹ ní tíátírà gbogbo ẹ̀yin tí kò ní ẹ̀kọ́ yìí tí kò mọ ohun ìjìnlẹ̀ sátánì bí wọ́n ti ń wí èmi kò di ẹrù mìíràn rù yín ṣùgbọ́n èyí tí ẹ̀yin ní ẹ dì ṣinṣin títí èmi ó fi dé ẹni tí ó bá sì ṣẹ́gun àti ẹni tí ó bá pa iṣẹ́ mi mọ́ títí dé òpin èmi yóò fún un ní àṣẹ lórí àwọn orílẹ̀-èdè òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn bí àti fọ́ ohun èlò amọ̀kòkò ni a ó fọ́ wọn túútúú bí èmi pẹ̀lú ti gbà láti ọ̀dọ̀ bàbá mi èmi ó sì fi ìràwọ̀ òwúrọ̀ fún un. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ìfihàn orí kẹta. àti sí áńgẹ́lì ìjọ ní sáàdì kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní ẹ̀mí méje ọlọ́run àti ìràwọ̀ méje ni wípé èmi mọ iṣẹ́ rẹ àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè ṣùgbọ́n ìwọ kú máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀ tí ó ṣetán láti kú nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní pípé níwájú Ọlọ́run nítorí náà rántí bí ìwọ ti gbà àti bí ìwọ ti gbọ́ kí o sì pa á mọ́ kí o sì ronúpìwàdà ǹjẹ́ bí ìwọ kò bá ṣọ́ra èmi ó dé sí ọ bí olè ìwọ kì yóò sì mọ wákàtí tí èmi ó dé sí ọ ìwọ ní orúkọ díẹ̀ ní Sádì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 àti sí áńgẹ́lì ìjọ ní filadelfia kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí ó jẹ́ mímọ́ níwí ẹni tí í ṣe olóòótọ́ ẹni tí ó ní kọ́kọ́rọ́ dáfídì ẹni tí ó ṣí tí kò sí ẹni tí yóò tì ẹni tí ó sì tì tí kò sí ẹni tí yóò ṣí èmi mọ iṣẹ́ rẹ kíyèsí mo gbé ilẹ̀kùn tí ó ṣí kalẹ̀ níwájú rẹ tí kò sí ẹni tí ó lè tì í pé ìwọ ní agbára díẹ̀ ìwọ sì pa ọ̀rọ̀ mi mọ́ ìwọ kò sì sẹ́ orúkọ mi kíyèsí èmi ó mú àwọn ti sínágọ́gù sátánì àwọn tí wọ́n ń wí pé júù ni àwọn tí wọ́n kì í sì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ń ṣèké kíyèsí èmi ó mú kí wọ́n wá wólẹ̀ níwájú ẹsẹ̀ rẹ̀ kí wọ́n sì mọ̀ pé èmi ti fẹ́ ọ nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́ èmi pẹ̀lú yóò pa ọmọ kúrò nínú wákàtí ìdánwò tí ń bọ̀ wá dé bá gbogbo ayé láti dán àwọn tí ń gbé orí ilẹ̀ ayé wò kíyèsí èmi ń bọ̀ nísinsìnyí di èyí tí ìwọ ní mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má ṣe gba adé rẹ ẹni tí ó bá ṣẹ́gun òun ni èmi ó fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì ọlọ́run mi òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́ èmi ó sì kọ orúkọ ọlọ́run mi sí i lára àti orúkọ ìlú ọlọ́run mi tí í ṣe Jerusalem titun tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run mi wá àti orúkọ titun tí èmi tìkára mi. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. àti sí áńgẹ́lì ìjọ ní Laodikia kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí í jẹ́ àmì wí ẹlẹ́rìí olódodo àti olóòótọ́ olùpilẹ̀ṣẹ̀ ẹ̀dá Ọlọ́run èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù èmi ìbá fẹ́ pé kí ìwọ kúkú tutù tàbí kí ìwọ kúkú gbóná ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́ọ́wọ́ tí o kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tutù èmi ó pọ̀ ọ́ jáde kúrò ní ẹnu mi nítorí tí ìwọ wí pé èmi ní ọrọ̀ èmi sì ń pọ̀ sí i ní ọrọ̀ èmi kò sì ṣe aláìní ohunkóhun tí ìwọ kò sì mọ̀ pé òṣì ni ìwọ àti àrè àti tálákà àti afọ́jú àti ẹni ìhòhò. èmi fún ọ ní ìmọ̀ràn pé kí o ra wúrà lọ́wọ́ mi tí a ti dà nínú iná kí ìwọ kí o lè di ọlọ́rọ̀ àti aṣọ funfun kí ìwọ kí o lè fi wo ara rẹ àti kí ìtìjú ìhòhò rẹ kí ó má bàa hàn kí o sì fi oògùn kún ojú rẹ kí ìwọ kí o lè ríran gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí tí mo sì ń nà nítorí náà ní ìtara kí o sì ronú pìwàdà kíyèsí mo dúró ní ẹnu ilẹ̀kùn mo sì ń kànkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn èmi ó sì wọlé tọ̀ ọ́ wá èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi fún láti jókòó pẹ̀lú mi lórí ìtẹ́ mi bí èmi pẹ̀lú ti ṣẹ́gun tí mo sì jókòó pẹ̀lú bàbá mi lórí ìtẹ́ rẹ̀. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. ìfihàn orí kẹrin. lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run ohun kìíní tí mo gbọ́ bí ohun ìpè tí ń bá mi sọ̀rọ̀ tí ó wí pé. gòkè wá ìhín èmi ó sì fi ohun tí yóò hù lẹ́yìn ọ̀la hàn ọ́. lójú kan náà mo sì wà nínú ẹ̀mí sì kíyèsí atẹ́ ìtẹ́ kan ní ọ̀run ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jaspi àti sardi ní wíwò òṣùmàrè sì ta yí ìtẹ́ náà ká ó dàbí òkúta smaragdu ní wíwò yí ìtẹ́ náà ká sì ní ìtẹ́ mẹ́rìnlélógún àti lórí àwọn ìtẹ́ náà mo rí àwọn àgbà mẹ́rìnlélógún jókòó tí a wọ̀ ní aṣọ àlà àdé sì wà ní orí wọn àti láti ibi ìtẹ́ náà ni mọ̀nàmọ́ná àti àrá àti ohùn ti jáde wá ìtìlá iná méje sì ń tàn níbẹ̀ níwájú ìtẹ́ náà tí í ṣe ẹ̀mí méje ti ọlọ́run àti níwájú ìtẹ́ náà sì ní okùn bíi dígí ó dàbí kírísítálì ní àárín ìtẹ́ náà àti yí ìtẹ́ náà ká ní ẹ̀dá alàyè mẹ́rin tí ó kún fún ojú níwájú àti lẹ́yìn ẹ̀dá ìkíní sì dàbí kìnìún ẹ̀dá kejì sì dàbí ọmọ màlúù ẹ̀dá kẹta sì ní ojú bíi ti ènìyàn ẹ̀dá kẹrin sì dàbí idì tí ń fò àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà tí olúkúlùkù wọn ní ìyẹ́ mẹ́fà kún fún ojú yíká àti nínú wọn kò sì sinmi ní ọ̀sán àti ní òru wípé. mímọ́ mímọ́ mímọ́ olúwa ọlọ́run olódùmarè tí ó ti wà tí ó sì ń bẹ tí ó sì ń bọ̀ wá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 ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀. kò sì sí ẹnìkan ní ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí nísàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀ èmi sì sọkún gidigidi nítorí tí a kò rí ẹnìkan tí ó yẹ láti ṣí àti láti ka ìwé náà tàbí láti wo inú rẹ̀ ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé. má ṣe sọkún kíyèsí kìnìún ẹ̀yà Júdà gbòǹgbò Dáfídì ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀ méjèèje. mo sì rí i ní àárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti ní àárín àwọn àgbà náà ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tí a ti pa ó ní ìwo méje àti ti ojú méje tí í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run tí a rán jáde lọ sí orí ilẹ̀ ayé gbogbo ó sì wá ó sì gbà á ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà nígbà tí ó sì gba ìwé náà àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti àwọn àgbà mẹ́rìnlélógún náà wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà olúkúlùkù wọn ní dùùrù àti ago wúrà tí ó kún fún tùràrí tí í ṣe àdúrà àwọn èèyàn mímọ́ wọ́n sì ń kọ orin tuntun kan wípé. ìwọ ni ó yẹ ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀ nítorí tí a ti pa ọ́ ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run látinú ẹ̀yà èdè ènìyàn àtọ̀rílẹ̀-èdè gbogbo wá. ìwọ sì ti ṣe wọ́n ní ọba àti àlùfáà sí ọlọ́run wa. wọ́n sì ń lórí ilẹ̀ ayé. wọ́n sì ń lórí ilẹ̀ ayé. èmi sì wò mo sì gbọ́ ohùn àwọn áńgẹ́lì púpọ̀ yí ìtẹ́ náà ká àti yí àwọn ẹ̀dá alàyè náà àti àwọn àgbà náà ká iye wọn sì jẹ́ ẹgbàárún ọ̀nà ẹgbàárún àti ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹẹgbẹ̀rún wọ́n wí ní ohùn rara pé. yíyẹ ni ọ̀dọ́ àgùntàn náà tí a ti pa láti gba agbára àti ọrọ̀ àti ọgbọ́n àti ipá àti ọlá àti ògo àti ìbùkún gbogbo ẹ̀dá tí ó sì ń bẹ ní ọ̀run àti lórí ilẹ̀ ayé àti nísàlẹ̀ ilẹ̀ àti irú àwọn tí ń bẹ nínú òkun àti gbogbo àwọn tí ń bẹ nínú wọn ni mo gbọ́ tí wọ́n wí pé. kí a fi ìbùkún àti ọlá àti ògo àti agbára fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti fún ọ̀dọ́ àgùntàn náà láé àti láéláé. àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà wí pé àmín. àwọn àgbà mẹ́rìnlélógún náà wólẹ̀ wọ́n sì forí balẹ̀ fún ẹni tí ń bẹ láàyè láé àti láéláé. ìfihàn orí kẹfà. èmi sì rí i nígbà tí ọ̀dọ́ àgùntàn náà ṣí ọ̀kan nínú èdìdí wọn nì mo sì gbọ́ ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì ń wí bí ẹni pé sísán àrá pé. wá wò ó mo sì wò sì kíyèsí ẹṣin funfun kan ẹni tí ó sì jókòó lórí rẹ̀ ní ọrùn kan a sì fi adé kan fún un ó sì jáde lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun nígbà tí ó sì ṣí èdídì kejì mo gbọ́ ohùn ẹ̀dá alàyè kejì ń wí pé. wá wò ó. ẹṣin mìíràn tí ó pupa sì jáde a sì fi agbára fún ẹni tí ó jókòó lórí rẹ̀ láti gba àlàáfíà kúrò lórí ilẹ̀ ayé àti pé kí wọn kí ó máa pa ara wọn a sì fi idà ńlá kan lé e lọ́wọ́ nígbà tí ó sì ṣí èdídì kẹta mo gbọ́ ohùn ẹ̀dá alàyè kẹta ń wí pé wá wò mo sì wò sì kíyèsí i ẹṣin dúdú kan ẹni tí ó jókòó lórí rẹ̀ ní òṣùwọ̀n awẹ́ méjì ní ọwọ́ rẹ̀ mo sì gbọ́ bí ẹni pé ohùn kan ní àárín àwọn ẹ̀dá alàyè mẹ́rẹ̀ẹ̀rin nì tí ń wí pé. òṣùwọ̀n àlìkámà kan fún owó idẹ kan àti òṣùwọ̀n kábàlì mẹ́ta fún owó idẹ kan sì kíyèsí kí o má ṣe pa òróró àti ọtí wáìnì lára. nígbà tí ó sì ṣí èdídì kẹrin mo gbọ́ ohùn ẹ̀dá alàyè kẹrin ń wí pé. wá wò ó. mo sì wò sì kíyèsí i ẹṣin ràndànràndàn kan orúkọ ẹni tí ó jókòó lórí rẹ̀ ní ikó àti ipò kú sì tọ̀ ọ́ lẹ́yìn a sì fi agbára fún wọn lórí ìdámẹ́rin ayé láti fi idà àti ebi àti ikú àti ẹranko orí ilẹ̀ ayé pa nígbà tí ó sì ṣí èdídì karùn-ún mo rí i lábẹ́ pẹpẹ ọkàn àwọn tí a ti pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí tí wọ́n dì mú wọ́n kígbe ní òun rárá wípé. yóò ti pẹ́ tó olúwa ẹni mímọ́ àti olóòótọ́ ìwọ kì yóò ṣe ìdájọ́ kí o sì gbẹ̀san ẹ̀jẹ̀ wa mọ́ lára àwọn tí ń gbé orí ilẹ̀ ayé. a sì fi aṣọ funfun fún gbogbo wọn a sì wí fún wọn pé kí wọn kí ó sinmi di ìgbà díẹ̀ náà títí iye àwọn ìránṣẹ́ ẹlẹgbẹ́ àti arákùnrin wọn tí a ó pa bí wọn yóò fi pé nígbà tí ó sì ṣí èdídì kẹfà mo sì rí i sì kíyèsí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹ̀ oòrùn sì dúdú bí aṣọ ọ̀fọ̀ onírun òṣùpá sì dàbí ẹ̀jẹ̀ àwọn ìràwọ̀ ojú ọ̀run sì ṣubú sílẹ̀ gẹ́gẹ́ bí igi ọ̀pọ̀tọ́ ti rẹ àìkó èso rẹ̀ dànù nígbà tí ẹ̀fúùfù ńlá bá mì a sì ká ọ̀run kúrò bí ìwé tí a ká àti olúkúlùkù òkè àti erékùṣù ni a sì ṣí kúrò ní ipò wọn àwọn ọba ayé àti àwọn ọlọ́lá àti àwọn olórí ogun àti àwọn ọlọ́rọ̀ àti àwọn alágbára àti olúkúlùkù ẹrú àti olúkúlùkù òmìnira sì fi ara wọn pamọ́ nínú ihò ilẹ̀ àti nínú àpáta orí òkè wọ́n sì ń wí fún àwọn òkè àti àwọn àpáta náà pé ẹ wó lùwá kí ẹ sì wá pamọ́ kúrò lójú ẹni tí ó jòkó lórí ìjẹ́ àti kúrò nínú ìbínú ọ̀dọ́ àgùntàn náà nítorí ọjọ́ ńlá ìbínú dé ta ní dúró. ìfihàn orí keje. lẹ́yìn èyí ni mo rí áńgẹ́lì mẹ́rin dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n di afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú kí ó má ṣe fẹ́ sórí ilẹ̀ tàbí sórí òkun tàbí sára igi kígi mo sì rí áńgẹ́lì mìíràn tí ó ń ti ìhà ìlà oòrùn gòkè wá tí ó ń ti èdìdí ọlọ́run alààyè lọ́wọ́ ó sì kígbe ní ohùn rárá sí àwọn áńgẹ́lì mẹ́rin náà tí a fi fún láti pa ayé àti òkun lára wípé. ẹ má ṣe pa ayé tàbí òkun tàbí igi lára títí àwa ò fi fi èdìdì sàmì sí àwọn ìránṣẹ́ Ọlọ́run wa ní iwájú wọn. Mo sì gbọ́ iye àwọn ẹni tí a fi èdìdì sàmì sí. Àwọn tí a sàmì sí jẹ́ ọ̀kẹ́ méje ó lé ẹgbàájì láti inú gbogbo ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì wá. Láti inú ẹ̀yà Júdà a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà. Láti inú ẹ̀yà Rúbẹ́nì a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà gáàdì a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà ásérì a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà lẹ́ftánímù a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà mọ́násè a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà símíọ́nì a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà léfì a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà isakari a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà sebuloni a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà josephu a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà benjamini a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà àwọ̀ wọn ní aṣọ funfun ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn wọ́n sì kígbe ní ohùn rárá wípé. ìgbàlà ni ti ọlọ́run wa tí ó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà ká wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run wípé. ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi mí pé. ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun nì níbo ni wọ́n sì ti wá. mo sì wí fún un pé. olúwa mi ìwọ ni ó lè mọ̀. ó sì wí fún mi pé. àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn ín ní ọ̀sán àti ní òru nínú tẹ́ḿpìlì rẹ̀ ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíji bò wọ́n ebi kì yóò pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́ bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn síbi orísun omi ìyè ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. ìfihàn orí kẹjọ. nígbà tí ó sì ṣí èdídì keje kẹ́kẹ́ pa ní ọ̀run níwọ̀n àbọ̀ wákàtí kan mo sì rí àwọn áńgẹ́lì méje tí wọ́n dúró níwájú ọlọ́run a sì fi ìpè méje fún wọn áńgẹ́lì mìíràn sì wá ó sì dúró ti pẹpẹ ó ní àwo tùràrí wúrà kan a sì fi tùràrí púpọ̀ fún un kí ó lè fi kún àdúrà gbogbo àwọn èèyàn mímọ́ lórí pẹpẹ wúrà tí ń bẹ níwájú ìtẹ́ àti èéfín tùràrí náà pẹ̀lú àdúrà àwọn èèyàn mímọ́ sì gòkè lọ síwájú ọlọ́run láti ọwọ́ áńgẹ́lì náà wá áńgẹ́lì náà sì mú àwo tùràrí náà ó sì fọ́n iná orí pẹpẹ kún ó sì dà sórí ilẹ̀ ayé a sì gbọ́ ohùn àrá sì sán mọ̀nàmọ́ná sì kọ ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀ àwọn áńgẹ́lì méje náà tí wọ́n ní ìpè méje sì múra láti fún wọn èkíní sì fún yìnyín àti iná tí ó dàpọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sì jáde a sì dà wọ́n sórí ilẹ̀ ayé ìdámẹ́ta ilẹ̀ ayé sì jóná ìdámẹ́ta àwọn igi sì jóná àti gbogbo koríko tútù sì jóná áńgẹ́lì kejì sì fún a sì wọ́ ohun kan bí òkè ńlá tí ó ń jóná sọ sínú òkun ìdá mẹ́ta òkun sì di ẹ̀jẹ̀ àti ìdá mẹ́ta àwọn ẹ̀dá tí ń bẹ nínú òkun tí ó ní ẹ̀mí sì kú àti ìdá àwọn ọkọ̀ sì bàjẹ́ áńgẹ́lì kẹta sì fún ìràwọ̀ ńlá kan tí ń jó bí fìtílà sì bọ́ láti ọ̀run wá ó sì bọ́ sórí ìdámẹ́ta àwọn odò ṣíṣàn àti sórí àwọn orísun omi a sì ń pe orúkọ ìràwọ̀ náà ní ìwọ ìdámẹ́ta àwọn omi sì di ìwọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti ipa àwọn omi náà kú nítorí tí aṣọ wọn di kíkorò áńgẹ́lì kẹrin sì fún un a sì kọlu ìdámẹ́ta oòrùn àti ìdámẹ́ta òṣùpá àti ìdámẹ́ta àwọn ìràwọ̀ kí ìdámẹ́ta wọn lè ṣóòkùn kí ọjọ́ má ṣe mọ́lẹ̀ fún ìdá mẹ́ta rẹ̀ àti òru bákan náà mo sì wò mo sì gbọ́ idì kan tí ń fò ní àárín ọ̀run ó ń wí ní òun rárá pé. ègbé ègbé ègbé fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé nítorí ohun ìpè ìyókù tí àwọn áńgẹ́lì mẹ́ta ti ń bọ̀ wá fún. ìfihàn orí kẹsàn-án. áńgẹ́lì karùn-ún sì fún un mo sì rí ìràwọ̀ kan bọ́ sí ilẹ̀ láti ọ̀run wá a sì fi ìṣíka ihò ọ̀gbun fún un ó sì ṣí ihò ọ̀gbun náà èéfín sì rú jáde láti inú ihò náà wá bí èéfín ìléru ńlá oòrùn àti ojú sánmọ̀ sì ṣóòkùn nítorí ẹ̀fín ihò náà èésú sì jáde ti inú ẹ̀fín náà wá sórí ilẹ̀ a sì fi agbára fún wọn bí àkéékè ilẹ̀ ti ní agbára a sì sọ fún wọn pé kí wọn kí ó má ṣe pa koríko ilẹ̀ lára tàbí ohun tútù kan tàbí igikígi kan bí kò ṣe àwọn ènìyàn tí kò ní èdìdí ọlọ́run ní iwájú wọn a sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe pa wọn ṣùgbọ́n kí a dá wọn ní oró ní oṣù márùn-ún oró wọn sì dàbí oró àkéékèé nígbà tí ó bá ta ènìyàn ní ọjọ́ wọn ni ní àwọn ènìyàn yóò sì máa wá ikú wọn kì yóò sì rí i wọn ó sì fẹ́ láti kú ikú yóò sì sá kúrò lọ́dọ̀ wọn ìré àwọn eṣú náà sì dàbí àwọn ẹṣin tí a múra sílẹ̀ fún ogun àti ní orí wọn ni bí ẹni pé àwọn adé tí ó dàbí wúrà wà ojú wọn sì dàbí ojú ènìyàn wọ́n sì ní irun bí irun obìnrin èhè wọ́n sì dàbí ti kìnìún wọ́n sì ní àwo ìgbáyà bí àwo ìgbáyà irin ìró ìyẹ́ wọn sì dàbí ìró kẹ̀kẹ́ ṣe púpọ̀ tí ń súré lọ sí ogun wọ́n sì ní ìró àti oró bíi àkééke àti ní ìró wọn ni agbára wọn wà láti pa ènìyàn lára fún oṣù márùn-ún wọ́n ní áńgẹ́lì ọ̀gbun náà bíi ọba lórí wọn orúkọ rẹ̀ ní èdè hébérù ní abadoni àti ní èdè gíríkì orúkọ rẹ̀ a máa jẹ́ apoloni ègbé kan kọjá kíyèsí ègbé méjì ń bọ̀ síbẹ̀ lẹ́yìn èyí áńgẹ́lì kẹfà sì fún un mo sì gbọ́ ohùn kan láti ibi ìwo mẹ́rin pẹpẹ wúrà wá tí ń bẹ níwájú ọlọ́run ń wí fún áńgẹ́lì kẹfà náà tí ó ní ìpè náà pé. tú àwọn áńgẹ́lì mẹ́rin rìn sílẹ̀ tí a dè lẹ́bàá odò ńlá éfúrẹ́tì. a sì tú àwọn áńgẹ́lì mẹ́rin náà sílẹ̀ tí a ti pèsè tẹ́lẹ̀ fún wákàtí náà àti ọjọ́ náà àti oṣù náà àti ọdún náà láti pa ìdá mẹ́ta ènìyàn iye ogun àwọn ẹlẹ́ṣin sì jẹ́ àádọ́ta ọ̀kẹ́ lọ́nà igba mo sì gbọ́ iye wọn báyìí ni mo sì rí àwọn ẹṣin náà ní ojúran àti àwọn tí ó gùn wọ́n wọ́n ní àwo ìgbáyà iná àti ti jáńkìtì àti ti imí ọjọ́ orí àwọn ẹṣin náà sì dàbí orí àwọn kìnìún àti láti ẹnu wọn ni iná àti èéfín àti imí ọjọ́ tí ń jáde nípa ìyọnu mẹ́ta wọ̀nyí ni a ti pa ìdámẹ́ta ènìyàn nípa iná àti nípa èéfín àti nípa imí ọjọ́ tí ó ń ti ẹnu wọn jáde nítorí pé agbára àwọn ẹṣin náà ń bẹ ní ẹnu wọn àti ní ìrù wọn nítorí pé ìrù wọn dàbí ejò wọ́n sì ní orí àwọn wọ̀nyí ni wọ́n sì fi ń pa ni lára ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò sì ti ipa ìyọnu wọ̀nyí pa kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn kí wọn kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti ère wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́ àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn bẹ́ẹ̀ ni wọn kò ronúkúwàdà ènìyàn pípa wọn tàbí oṣó wọn tàbí àgbèrè wọn tàbí olè wọn. ìfihàn orí kẹwàá. mo sì rí áńgẹ́lì mìíràn alágbára ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá a fi àwọ̀ sánmọ̀ wọ̀ ọ́ ní aṣọ òṣùmàrè sì ń bẹ ní orí rẹ̀ ojú rẹ̀ sì dàbí oòrùn àti ẹsẹ̀ rẹ̀ bí ọ̀wọ́ iná ó sì ní ìwé kékeré kan tí a ṣí ní ọwọ́ rẹ̀ ó sì fi ẹsẹ̀ rẹ̀ ọ̀tún lé òkun àti ẹsẹ̀ rẹ̀ òsì lé ilẹ̀ ó sì ké ní ohùn rárá bí ìgbà tí kìnìún bá bú nígbà tí ó sì ké àwọn àrá méje náà fọhùn nígbà tí àwọn ará méjì náà fọhùn mo múra àti kọ̀wé mo sì gbóhùn láti ọ̀run wá ń wí fún mi pé. fi èdìdì di ohun tí àwọn ará méjì náà sọ má sì ṣe kọ wọn sílẹ̀. áńgẹ́lì náà tí mo rí tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀ sì gbé ọwọ́ rẹ̀ sí òkè ọ̀run ó sì fi ẹni tí ń bẹ láàyè láé àti láéláé búra ẹni tí ó dá ọ̀run àti ohun tí ń bẹ nínú rẹ̀ àti ilẹ̀ ayé àti ohun tí ń bẹ nínú rẹ̀ àti òkun àti ohun tí ń bẹ nínú rẹ̀ pé. ìgbà kì yóò sí mọ́ ṣùgbọ́n ní ọjọ́ ohùn áńgẹ́lì keje nígbà tí yóò bá fún ìpè nígbà náà ni ohun ìjìnlẹ̀ ọlọ́run parí gẹ́gẹ́ bí ìhìnrere tí ó sọ fún àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn wòlíì. ohùn náà tí mo gbọ́ láti ọ̀run wá tún bá mi sọ̀rọ̀ ó sì wí pé. lọ gba ìwé tí ó ṣì nì lọ́wọ́ áńgẹ́lì tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀. mo sì tọ̀ áńgẹ́lì náà lọ mo sì wí fún un pé fún mi ní ìwé kékeré nì ó sì wí fún mi pé. gbà kí o sì jẹ ẹ́ tán yóò mú inú rẹ korò ṣùgbọ́n ní ẹnu rẹ yóò dàbí oyin. mo sì gba ìwé kékeré náà ní ọwọ́ áńgẹ́lì náà mo sì jẹ ẹ́ tán ó sì dùn ní ẹnu mi bí oyin bí mo sì ti jẹ ẹ́ tán inú mi korò a sì wí fún mi pé. ìwọ ó tún sọ àsọtẹ́lẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti orílẹ̀ àti èdè àti àwọn ọba. ìfihàn orí kọkànlá. a sì fi ìféèfé kan fún mi tí ó dàbí ọ̀pá ó wí pé. dìde sì wọ́n tẹ́ḿpìlì Ọlọ́run àti pẹpẹ àti àwọn tí ń sìn nínú rẹ̀ sì fi àgbàlá tí ń bẹ lóde tẹ́ḿpìlì sílẹ̀ má sì ṣe wọ́n nítorí tí a fi fún àwọn kèfèrí ìlú mímọ́ náà ni wọ́n ó sì tẹ̀ mọ́lẹ̀ ní oṣù méjìlélógójì èmi ó sì yọ̀dá fún àwọn ẹlẹ́rìí mi méjèèjì wọ́n ó sì sọtẹ́lẹ̀ fún ẹgbẹ̀fà ọjọ́ ó lé ọgọ́ta nínú aṣọ ọ̀fọ̀ wọ̀nyí ni igi òróró méjì nì àti ọ̀pá fìtílà méjì nì tí ń dúró níwájú olúwa ayé bí ẹnikẹ́ni bá sì fẹ́ pa wọ́n lára iná àti ẹnu wọn jáde a sì pa àwọn ọ̀tá wọn run bí ẹnikẹ́ni yóò bá sì fẹ́ pa wọ́n lára báyìí ni ó yẹ kí a pa á àwọn wọ̀nyí ni ó ní agbára láti sí ọ̀run tí òjò kò fi rọ̀ ní ọjọ́ àsọtẹ́lẹ̀ wọn wọ́n sì ní agbára lórí omi láti sọ wọ́n di ẹ̀jẹ̀ àti láti fi onírúurú àjàkálẹ̀ àrùn kọlu ayé nígbàkúgbà tí wọ́n bá fẹ́ nígbà tí wọ́n bá sì ti parí ẹ̀rí wọn ẹranko tó ń ti inú ọ̀gbun kòkè wá nì yóò bá wọn jagun yóò sì ṣẹ́gun wọn yóò sì pa wọ́n òkú wọn yóò sì wà ní ìgboro ìlú ńlá ni tí à ń pè ní Sódómù àti Íjíbítì nípa ti ẹ̀mí níbi tí agbẹ́ kan olúwa wọn mọ́ àgbélébùú àti nínú àwọn ènìyàn àti ẹ̀yà àti èdè àti orílẹ̀ wọ́n wo òkú wọn fún ìjọ mẹ́ta òun àbọ̀ wọn kò sì jẹ́ kí a gbé òkú wọn sínú isà òkú àti àwọn tí ń gbé orí ilẹ̀ ayé yóò sì yọ̀ lé wọn lórí wọ́n sì ṣe àríyá wọ́n sì ta ara wọn lọ́rẹ nítorí tí àwọn wòlíì méjèèjì yìí dá àwọn tí ń bẹ lórí ilẹ̀ ayé lóró àti lẹ́yìn ìjọ mẹ́ta òun àbọ̀ náà ẹ̀mí ìyè láti ọ̀dọ̀ Ọlọ́run wá wọ inú wọn wọ́n sì dìde dúró ní ẹsẹ̀ wọn ẹ̀rù ńlá sì bà àwọn tí ó rí wọn wọ́n sì gbọ́ ohùn ńlá kan láti ọ̀run wá ń wí fún wọn pé. ẹ gòkè wá ìhín. wọ́n sì gòkè lọ sí ọ̀run nínú àwọsánmọ̀ àwọn ọ̀tá wọn sì rí wọn ní wákàtí náà ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ ìdámẹ́wàá ìlú náà sì wó àti nínú ìṣẹ̀lẹ̀ náà ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn ní apá ẹ̀rù sì bà àwọn ìyókù wọ́n sì fi ògo fún ọlọ́run ọ̀run ìgbékejì kọjá sì kíyèsí ìgbé kẹta sì ń bọ̀ wá kánkán áńgẹ́lì keje sì fún ìpè a sì gbọ́ ohùn ńlá láti ọ̀run wá wípé. ìjọba ayé di ti olúwa wa àti ti kristi rẹ̀ òun ó sì jọba láé àti láéláé. àwọn àgbà mẹ́rìnlélógún òní tí wọ́n jókòó níwájú ọlọ́run lórí ìtẹ́ wọn dojúbolẹ̀ wọ́n sì sin Ọlọ́run wípé. àwa fi ọpẹ́ fún ọ Olúwa Ọlọ́run Olódùmarè tí ń bẹ tí ó sì ti wà tí ó sì máa bọ̀ nítorí tí ìwọ ti gba agbára ńlá rẹ ìwọ sì ti jọba inú sì bí àwọn orílẹ̀-èdè ìbínú rẹ sì dé àti ìgbà láti dá àwọn òkú lẹ́jọ́ àti láti fi èrè fún àwọn ìránṣẹ́ rẹ wòlíì àti àwọn èèyàn mímọ́ àti àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ àti ẹni kékeré àti ẹni ńlá àti láti run àwọn tí ń pa ayé run. a sì ṣí tẹ́ḿpìlì ọlọ́run sílẹ̀ ní ọ̀run a sì rí àpótí májẹ̀mú nínú tẹ́ḿpìlì rẹ̀ mọ̀nàmọ́ná sì kọ a sì gbọ́ ohùn àrá sì sán ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀ yìnyín ńlá sì bọ́ ìfihàn orí kejìlá. àmì ńlá kan sì hàn ní ọ̀run obìnrin kan tí a fi oòrùn wọ̀ ní aṣọ òṣùpá sì ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ adé oníràwọ̀ méjìlá sì ń bẹ ní orí rẹ̀ ó sì lóyún ó sì kígbe ní ìrọbí ó sì wà ní ìrora àti bímọ àmì mìíràn sì hàn ní ọ̀run sì kíyèsí i dragoni pupa ńlá kan tí ó ní orí méje àti ìwo mẹ́wàá àti adé méje ní orí rẹ̀ ìrù rẹ̀ sì wọ́ ìdá mẹ́ta àwọn ìràwọ̀ ó sì jù wọ́n sí ilẹ̀ ayé dragoni náà sì dúró níwájú obìnrin náà tí ó fẹ́ bímọ pé nígbà tí ó bá bí kí ó lè pa ọmọ rẹ̀ jẹ ó sì bí ọmọkùnrin kan tí yóò fi ọ̀pá irin ṣe àkóso gbogbo àwọn orílẹ̀-èdè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 àti fún ìdájà kókò kúrò lọ́dọ̀ ejò náà ejò náà sì tú omi jáde láti ẹnu rẹ̀ wá bí odò ńlá sẹ́yìn obìnrin náà kí ó lè mú kí ìsun omi náà gbá a lọ ilẹ̀ sì ran obìnrin náà lọ́wọ́ ilẹ̀ sì ya ẹnu rẹ̀ ó sì fi ìsun omi náà mu tí dragon, náà tú jáde láti ẹnu rẹ̀ wá dragoni náà sì bínú gidigidi sí obìnrin náà ó sì lọ bá àwọn irú ọmọ rẹ̀ yòókù jagun tí wọ́n ń pa òfin ọlọ́run mọ́ tí wọ́n sì di ẹ̀rí jésù mú. ìfihàn orí kẹtàlá. ó sì dúró lórí yanrìn òkun mo sì rí ẹranko kan ń ti inú òkun jáde wá ó ní orí méje àti ìwo mẹ́wàá àtàdé mẹ́wàá lórí àwọn èwo náà àti ní àwọn orí rẹ̀ ní orúkọ ọ̀rọ̀ òdì ẹranko tí mo rí náà sì dàbí ẹkùn ẹsẹ̀ rẹ̀ sì dàbí ti bíárì ẹnu rẹ̀ sì dàbí ti kìnìún dragoni náà sì fún un ní agbára rẹ̀ àti ìtẹ́ rẹ̀ àti ọlá ńlá mo sì rí ọ̀kan nínú àwọn orí rẹ̀ bí ẹni pé àṣà apá a sì ti wọ ọgbẹ́ àṣàpá rẹ̀ náà sàn gbogbo ayé sì fi ìyanu tẹ̀lé ẹranko náà wọ́n sì forí balẹ̀ fún dragoni náà nítorí ó ti fún ẹranko náà ní ọlá wọ́n sì forí balẹ̀ fún ẹranko náà wípé. ta ni ó dàbí ẹranko yìí ta ni ó sì lè bá a jagun a sì fún un ní ẹnu láti máa sọ ohun ńlá àti ọ̀rọ̀ òdì a sì fi agbára fún un láti ṣe bẹ́ẹ̀ ní oṣù méjìlélógójì ó sì ya ẹnu rẹ̀ ní blasphemy sí ọlọ́run láti sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ àti sí àgọ́ rẹ̀ àti sí àwọn tí ń gbé ọ̀run a sì fi fún un láti máa bá àwọn ènìyàn mímọ́ jagun àti láti ṣẹ́gun wọn a sì fi agbára fún un lórí gbogbo ẹ̀yà àti ènìyàn àti èdè àti orílẹ̀ gbogbo àwọn tí ń gbé orí ilẹ̀ ayé yóò sì máa sìn ín olúkúlùkù ẹni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyà ọ̀dọ́ àgùntàn tí a ti pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé. bí ẹnikẹ́ni bá ní etí kí o gbọ́. bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí a di ẹni ìgbèkùn ìgbèkùn ni yìí ò lọ bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí a fi idà pa ẹni idà ni a ó sì fi pa òun náà níhìn ni sùúrù àti ìgbàgbọ́ àwọn èèyàn mímọ́ gbé wà mo sì rí ẹranko mìíràn gòkè láti inú ilẹ̀ wá ó sì ní ìwo méjì bí ọ̀dọ́ àgùntàn ó sì ń sọ̀rọ̀ bíi dragoni ó sì ń lo gbogbo agbára ẹranko ìkíní níwájú rẹ̀ ó sì mú ilẹ̀ ayé àtàwọn tí ń gbé inú rẹ̀ fọlẹ́balẹ̀ fún ẹranko ìkíní tí a ti wo ẹgbẹ́ àṣàpà rẹ̀ sàn ó sì ń ṣe ohun ìyanu ńlá àní tí ó fi ń mú iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí ilẹ̀ ayé níwájú àwọn ènìyàn ó sì ń tan àwọn tí ń gbé orí ilẹ̀ ayé jẹ nípa àwọn ohun ìyanu tí a fi ń fún un láti ṣe níwájú ẹranko náà ó ń wí fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé láti ya àwòrán fún ẹranko náà tí ó ti gba ọgbẹ́ idà tí ó sì yè a sì fi fún un láti fi ẹ̀mí fún àwọn ọ̀ràn ẹranko náà kí ó máa sọ̀rọ̀ kí ó sì mú kí a pa gbogbo àwọn tí kò foríbalẹ̀ fún àwòrán ẹranko náà ó sì mú gbogbo wọn àti kékeré àti ńlá ọlọ́rọ̀ àti tálákà òmìnira àti ẹrú kí a fi àmì kan fún wọn ní ọwọ́ ọ̀tún wọn tàbí ní iwájú wọn àti kí ẹnikẹ́ni má lè rà tàbí kí ó tà bí kò ṣe ẹni tí ó bá ní àmì orúkọ ẹranko náà tàbí iye orúkọ rẹ̀ níhìn ni ọgbọ́n gbé wà ẹni tí ó bá ní òye kí ó ṣírò iye tí ń bẹ lára ẹranko náà nítorí iye ènìyàn ni iye rẹ̀ náà sì jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé mẹ́fà. ìfihàn orí kẹrìnlá mo wo, si sì kíyèsí ọ̀dọ́ àgùntàn náà dúró lórí òkè Síónì àti pẹ̀lú rẹ̀ ọ̀kẹ́ méje ó lé ẹgbàájì ènìyàn wọ́n ní orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ tí a kọ sí iwájú wọn mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá bí ariwo omi púpọ̀ àti bí sísán àrá ńlá mo sì gbọ́ àwọn aludùùrù wọ́n ń lu dùùrù wọn wọ́n sì ń kọ bí ẹni pé orin titun níwájú ìtẹ́ ni àti níwájú àwọn ẹ̀dá alààyè mẹ́rin ni àti àwọn àgbà ni kò sì sí ẹni tí ó lè kọ orin náà bí kò ṣe àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàajì ènìyàn tí a ti rà padà láti inú ayé wa àwọn wọ̀nyí ni a kò fi obìnrin sọ di èérí nítorí pé wúńdíá ni wọ́n àwọn wọ̀nyí ní ń tọ àdágùtàn náà lẹ́yìn níbikíbi tí ó bá ń lọ. àwọn wọ̀nyí ni a rà padà láti inú àwọn ènìyàn wá. wọ́n jẹ́ àkọ́so fún Ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn náà. a kò sì rí èké ní ẹnu wọn. wọ́n jẹ́ aláìlábùkù. mo sì rí áńgẹ́lì mìíràn fò ní agbede méjì ọ̀run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 òun pẹ̀lú yóò mu nínú ọtí wáìnì ìbínú Ọlọ́run tí a tú jáde ní àìní àbùlà sínú aago ìrunú rẹ̀ a ó sì fi iná àti sùfúrù dá a lóró níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn ẹ̀ẹ́fín oró wọn sì ń lọ sókè títí láéláé àwọn tí ń forí balẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sì gba àmì orúkọ rẹ̀. níhìn ni sùúrù àwọn ènìyàn mímọ́ gbé wà àwọn tí ń pa òfin ọlọ́run àti ìgbàgbọ́ jésù mọ́ mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá ń wí fún mi pé. kọ̀wé rẹ̀ alábùkún fún ni àwọn òkú tí ó kú nípa ti olúwa láti ìhín lọ bẹ́ẹ̀ ni ni ẹ̀mí wí kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. mo sì wò sì kíyèsí àwọsánmọ̀ funfun kan àti lórí àwọ̀sánmọ̀ náà ẹnìkan jókòó tí ó dàbí ọmọ ènìyàn tí òun ti adé wúrà ní orí rẹ̀ àti dòjé mímú ní ọwọ́ rẹ̀ àǹgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì jáde wá tí ń ké ní ohùn rara sí ẹni tí ó jókòó lórí àwọ̀sánmọ̀ pé. tẹ dòjé rẹ bọ̀ kí o sì máa kórè nítorí àkókò àti kórè dé nítorí ìkórè ayé ti gbó tán ẹni tí ó jókòó lórí àwọsánmọ̀ náà sì tẹ dòjé rẹ̀ bọ orí ilẹ̀ ayé a sì ṣe ìkórè ilẹ̀ ayé àǹgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì tí ń bẹ ní ọ̀run jáde wá tí òun ti dòjé mímọ́ àǹgẹ́lì mìíràn sì ti ibi pẹpẹ jáde wá tí ó ní agbára lórí iná ó sì ké ní ohùn rara sí ẹni tí ó ní dòjé mímú wípé tẹ dòjé rẹ mímú bọ́ kí o sì rẹ́ àwọn ìdì àjàrà ayé nítorí àwọn èso rẹ ti pọ́n. áńgẹ́lì náà sì tẹ dòjé rẹ̀ bọ ilẹ̀ ayé ó sì ké àjàrà ilẹ̀ ayé ó sì kó o lọ sínú ìfúntí ìfúntí ńlá ìbínú ọlọ́run a sì tẹ ìfúntí náà lẹ́yìn òde ìlú náà ẹ̀jẹ̀ sì ti inú ìfúntí náà jáde àní títí dé okùn ìjánu ẹṣin jìnnà tó ẹgbẹ̀jọ fọlọ́ǹgì. ìfihàn orí kẹẹ̀ẹ́dógún. mo sì rí àmì mìíràn ní ọ̀run tí ó tóbi tí ó sì yani lẹ́nu. àwọn áńgẹ́lì méje tí ó ní àwọn ìyọnu méje ìkẹyìn nítorí nínú wọn ni ìbínú ọlọ́run dé òpin mo sì rí bí ẹni pé òkun dígí tí ó dàpọ̀ pẹ̀lú iná àwọn tí ó sì dúró lórí òkun dígí yìí jẹ́ àwọn tí wọ́n ti ṣẹ́gun ẹranko náà àti àwòrán rẹ̀ àti àmì rẹ̀ àti iye orúkọ rẹ̀ wọ́n ní dùrù ọlọ́run wọ́n sì ń kọ orin ti Mósè ìránṣẹ́ ọlọ́run àti orin ti ọ̀dọ́-àgùntàn wípé. títóbi àti ìyanu ni àwọn iṣẹ́ rẹ̀ olúwa ọlọ́run olódùmarè òdodo àti òtítọ́ ní ọ̀nà rẹ ìwọ ọba àwọn orílẹ̀-èdè. ta ni kí o bẹ̀rù olúwa tí kì yóò sì fi ògo forúkọ rẹ nítorí ìwọ nìkan ṣoṣo ni mímọ́ gbogbo àwọn orílẹ̀-èdè ni yóò sì wà tí yóò sì forí balẹ̀ níwájú rẹ̀ nítorí a ti fi ìdájọ́ rẹ̀ hàn. lẹ́yìn náà mo sì wò sì kíyèsí a ṣí tẹ́ḿpìlì àgọ́ ẹ̀rí ní ọ̀run sílẹ̀ àwọn áńgẹ́lì méje náà sì ti inú tẹ́ḿpìlì jáde wá wọ́n ní ìyọnu méje nì àwọ̀ wọn ní aṣọ ọ̀gbọ̀ funfun tí ń dán a sì fi àmùrè wúrà dì wọ́n ní ọ̀kan àyà àti ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì fi ìgò wúrà méje fún àwọn áńgẹ́lì méje náà tí ó kún fún ìbínú Ọlọ́run ẹni tí ń bẹ láàyè láé àti láéláé tẹ́ḿpìlì náà sì kún fún èéfín láti inú ògo Ọlọ́run àti agbára rẹ̀ wá ẹnikẹ́ni kò sì lè wọ inú tẹ́ḿpìlì náà lọ títí a fi mú ìyọnu méjèèje àwọn áńgẹ́lì méje náà ṣẹ. ìfihàn orí kẹrìndínlógún. mo sì gbọ́ ohùn ńlá kan láti inú tẹ́ḿpìlì wá ń wí fún àwọn áńgẹ́lì méje nì pé. ẹ lọ ẹ sì tú ìgò ìbínú ọlọ́run wọn nì sí orí ilẹ̀ ayé. èkíní sì lọ ó sì tú ìgò tirẹ̀ sí orí ilẹ̀ ayé ìgò kíkẹ̀ tí ó sì dìbàjẹ́ sì dá àwọn èèyàn tí ó ní àmì ẹranko náà àti àwọn tí ń forí balẹ̀ fún àwòrán rẹ̀ èkejì sì tú ìgò tirẹ̀ sínú òkun ó sì dàbí ẹ̀jẹ̀ òkú ènìyàn gbogbo ọkàn alààyè sì kú nínú òkun ẹ̀kẹta sì tú ìgò tirẹ̀ sínú odò àti sí orísun àwọn omi wọ́n sì di ẹ̀jẹ̀ mo sì gbọ́ áńgẹ́lì ti omi nì wípé. olódodo ni ìwọ ẹni mímọ́ ẹni tí ó ń bẹ tí ó sì ti wà nítorí tí ìwọ ṣe ìdájọ́ báyìí nítorí tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ti àwọn wòlíì sílẹ̀ ìwọ sì fi ẹ̀jẹ̀ fún wọn mu èyí yìí ni ó yẹ wọ́n. mo sì gbọ́ pẹpẹ ń ké wípé. bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run olódùmarè òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ ẹ̀kẹ́ni sì tú ìgò tirẹ̀ sórí oòrùn a sì yọ̀ọ̀da fún un láti fi iná jó ènìyàn lára a sì fi ooru ńlá jó àwọn ènìyàn lára wọ́n sì sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run ẹni tí ó ní agbára lórí ìyọnu wọ̀nyí wọn kò sì ronúpìwàdà láti fi ògo fún un ẹ̀karùn-ún sì tú ìgò tirẹ̀ sórí ìtẹ́ ẹranko náà ilẹ̀ ọba rẹ̀ sì ṣókùnkùn wọ́n sì ń gé ahọ́n wọn jẹ nítorí ìrora wọ́n sì sọ̀rọ̀ òdì sí ọlọ́run ọ̀run nítorí ìrora wọn àti nítorí egbò wọn wọn kò sì ronúpìwàdà iṣẹ́ wọn ẹ̀kẹfà sì tú ìgò tirẹ̀ sórí odò ńlá Úfúrẹ́tè omi rẹ̀ sì gbẹ kí a lè pèsè ọ̀nà fún àwọn ọba àti ìlà oòrùn wá mo sì rí àwọn ẹ̀mí àìmọ́ mẹ́ta bí ọ̀pọ̀lọ́ wọ́n ti ẹnu dragoni náà àti ẹnu ẹranko náà àti ẹnu wòlíì èké náà jáde wá nítorí ẹ̀mí èṣù ni wọ́n ti ń ṣe iṣẹ́ ìyanu àwọn tí ń jáde lọ sọ́dọ̀ àwọn ọba gbogbo ilẹ̀ ayé láti gbá wọn jọ sí ogun ọjọ́ ńlá ọlọ́run olódùmarè. kíyèsí mò ń bọ̀ bí olè ìbùkún ni fún ẹni tí ń ṣọ́nà tí ó sì ń pa aṣọ rẹ̀ mọ́ kí ó má bàa rìn ní ìhòhò wọn a sì rí ìtìjú rẹ̀. ó sì gbá wọn jọ sí ibì kan tí à ń pè ní hamagedoni ní èdè hébérù èkeje sì tú ìgò tirẹ̀ sí ojú ọ̀run ohùn ńlá kan sì ti inú tẹ́ḿpìlì jáde láti ibi ìtẹ́ wípé ó parí mọ̀nàmọ́ná sì kọ a sì gbọ́ ohùn àrá sì sán ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ irú èyí tí kò ṣẹ̀ rí láti ìgbà tí ènìyàn ti wà lórí ilẹ̀ irú ìṣẹ̀lẹ̀ ńlá bẹ́ẹ̀ tí ó sì lágbára tó bẹ́ẹ̀ ìlú ńlá náà sì pín sí ipa mẹ́ta àwọn orílẹ̀-èdè sì ṣubú babilóni ńlá sì wá sí ìrántí níwájú ọlọ́run láti fi aago ọtí wáìnì ti ìrònú ìbínú rẹ̀ fún un olúkúlùkù erékùṣù sì sá lọ a kò sì rí àwọn òkè ńlá mọ́ yìnyín ńlá tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ tó tálẹ́ǹtì ní ìwọ̀n sì bọ́ lu àwọn ènìyàn láti ọ̀run wá àwọn ènìyàn sì sọ̀rọ̀ òdì sí ọlọ́run nítorí ìyọnu yìnyín náà nítorí tí ìyọnu rẹ̀ náà pọ̀ gidigidi. ìfihàn orí kẹtàdínlógún ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje náà tí ó ní ìgò méje wọ̀n ní sì wá ó sì bá mi sọ̀rọ̀ wípé. wá nìyí èmi ó sì fi ìdájọ́ àgbèrè ńlá ni tí ó jókòó lórí omi púpọ̀ hàn ọ́ ẹni tí àwọn ọba ayé bá ṣe àgbèrè tí a sì ti fi ọtí wáìnì àgbèrè rẹ̀ pa àwọn tí ń gbé inú ayé. ó sì gbé mi nínú ẹ̀mí lọ sí aginjù mo sì rí obìnrin kan tí ó jókòó lórí ẹranko aláwọ̀ òdòdó kan tí ó kún fún orúkọ ọ̀rọ̀ òdì ó ní orí méje àti ìwo mẹ́wàá a sì fi aṣọ elése àlùkò àti aṣọ òdòdó wọ obìnrin náà a sì fi wúrà àti òkúta iyebíye àti páálí ṣe é lọ́ṣọ̀ọ́ ó ní aago wúrà kan ní ọwọ́ rẹ̀ tí ó kún fún ìríra àti fún ẹ̀gbin àgbèrè rẹ̀ àtinúwájú rẹ̀ ní orúkọ kan tí a kọ. ohun ìjìnlẹ̀ bábílónì ńlá ìyá àwọn panṣágà àti àwọn ohun ìríra ayé. mo sì rí obìnrin náà mu ẹ̀jẹ̀ àwọn èèyàn mímọ́ àti ẹ̀jẹ̀ àwọn ajẹ́rìíkú jésù ní àmúyó nígbà tí mo sì rí i ẹnu yà mí gidigidi áńgẹ́lì sì wí fún mi pé. nítorí kí ni ẹnu ṣe yà ọ́ èmi ò sọ ti ìjìnlẹ̀ obìnrin náà fún ọ àti ti ẹranko tí ó gùn tí ó ní orí méje àti ìwo mẹ́wàá ẹranko tí ìwọ rí nì ó ti wà kò sì sí mọ́ yóò sì ti inú ọ̀gbun gòkè wá yóò sì lọ sínú ègbé ẹnu yóò sì ya àwọn tí ń gbé orí ilẹ̀ ayé orúkọ àwọn ẹni tí a kò tí ì kọ sínú ìwé ìyè láti ìpilẹ̀ṣẹ̀ ayé nígbà tí wọ́n ń wo ẹranko tí ó ti wà tí kò sì sí mọ́ tí ó sì ń bọ̀ wá níyìn ni ìtumọ̀ tí ó ní ọgbọ́n wà orí méje ni òkè ńlá méje nì lórí èyí tí obìnrin náà jókòó ọba méje sì ni wọ́n àwọn márùn ṣubú ọ̀kan ń bẹ ọ̀kan ìyókù kò sì tíì dé nígbà tí ó bá sì dé yóò dúró fún ìgbà kúkúrú ẹranko tí ó sì ti wà tí kò sì sí oná sì ní ẹ̀kẹjọ ó sì ti inú àwọn méje náà wá ó sì lọ sí ìparun ìwo mẹ́wàá tí ìwọ sì rí nìyí ọba mẹ́wàá ni wọ́n tí wọn kò tí ì gba ìjọba ṣùgbọ́n wọ́n gba ọlá bí ọba pẹ̀lú ẹranko náà fún wákàtí kan àwọn wọ̀nyí ní inú kan wọn ó sì fi agbára àti ọlá wọn fún ẹranko náà àwọn wọ̀nyí ni yóò sì máa bá ọ̀dọ́ àgùntàn jagun ọ̀dọ́ àgùntàn náà yóò sì ṣẹ́gun wọn nítorí òun olúwa àwọn olúwa àti ọba àwọn ọba àwọn tí ó sì wà pẹ̀lú rẹ̀ tí a pè tí a yàn tí wọ́n sì jẹ́ olóòótọ́ yóò sì ṣẹ́gun pẹ̀lú. ó sì wí fún mi pé. àwọn omi tí ìwọ rí nì níbi tí àgbèrè ní ìjókòó àwọn ènìyàn àti ẹ̀yà àti orílẹ̀-èdè àti onírúurú èdè ni wọ́n àti ìwo mẹ́wàá tí ìwọ rí àti ẹranko náà àwọn wọ̀nyí ni yóò kórìíra àgbèrè náà wọn ó sì sọ ọ́ di ahoro àti ẹni ìhò wọn sì jẹ ẹran ara rẹ̀ wọn ó sì fi iná sun pátápátá nítorí ọlọ́run ti fi sínú ọkàn wọn láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ láti ní inú kan àti láti fi ìjọba wọn fún ẹranko náà títí ọ̀rọ̀ ọlọ́run yóò fi ṣẹ obìnrin tí ìwọ rí ní ìlú láàánì tí ń jọba lórí àwọn ọba ilẹ̀ ayé. ìfihàn orí kejìdínlógún. lẹ́yìn kan wọ̀nyí mo sì rí áńgẹ́lì mìíràn ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ó ń ti agbára ńlá ilẹ̀ ayé sì ti ipa ògo rẹ̀ mọ́lẹ̀ ó sì kígbe ní òun rárá wípé. bábílónì ńlá ṣubú ó ṣubú ó sì di ibùjókòó àwọn ẹ̀mí èṣù àti ihò ẹ̀mí àìmọ́ gbogbo àti ilé ẹyẹ àìmọ́ gbogbo àti ti ẹyẹ ìríra nítorí nípa ọtí wáìnì ìrunú àgbèrè rẹ̀ ní gbogbo àwọn orílẹ̀-èdè ṣubú àwọn ọba ayé sì ti bá a ṣe àgbèrè àti àwọn oníṣòwò ayé sì ti di ọlọ́rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ wọ̀bìà rẹ̀. mo sì gbọ́ ohun mìíràn láti ọ̀run wá ń wí pé. ẹ ti inú rẹ̀ jáde ẹ̀yin ènìyàn mi kí ẹ má bàa ṣe alábàápín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ẹ má bàa sì ṣe gbà nínú ìyọnu rẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ga àní dé ọ̀run ọlọ́run sì ti rántí àìṣedéédéé rẹ̀ san án fún un àní bí òun ti san án ni kí o sì ṣe é ní ìlọ́po méjì fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ nínú ago náà tí ó ti kún òun ni kí ẹ sì kún fún un ní méjì níwọ̀n bí ó ti yin ara rẹ̀ lógo tó tí ó sì wúwa wọ̀bìà níwọ̀n bẹ́ẹ̀ ni kí ẹ dá lóró kí ẹ sì fún un ní ìbànújẹ́ nítorí ó wí ní ọkàn rẹ̀ pé. mo jókòó bí ọbabìnrin èmi kì í sì í ṣe opó èmi kì yóò sì rí ìbínú jẹ láé. nítorí náà ní ijọ́ kan ni ìyọnu rẹ̀ yóò dé ikú àti ìbínújẹ́ àti ìyàn a ó sì fi iná sun pátápátá nítorí pé alágbára ni olúwa ọlọ́run ti ń ṣe ìdájọ́ rẹ̀ àti àwọn ọba ayé tí ó ti ń bá a ṣe àgbèrè tí wọ́n sì ń bá a hu ìwà wọ̀bìà yóò sì pohùn réré ẹkún lé e lórí nígbà tí wọ́n bá ń wo ẹ̀fín ìjóná rẹ̀. wọn ò dúró ní òkè rere nítorí ìbẹ̀rù iṣẹ́ oró rẹ̀ wọn ò máa wí pé ègbé ègbé ni fún ìlú ńlá náà Bábílónì ìlú alágbára nì nítorí ní wákàtí kan ni ìdájọ́ rẹ̀ dé. àwọn oníṣòwò ayé sì ń sọkún wọ́n sì ń ṣọ̀fọ̀ lórí rẹ̀ nítorí pé ẹnikẹ́ni kò ra ọjà wọn mọ́ ọjà wúrà àti ti fàdákà àti ti òkúta iyebíye àti ti páálì àti ti aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ àti ti elése àlùkò àti ti sẹ́dà àti ti òdòdó àti ti gbogbo igi olóòórùn dídùn àti ti olúkúlùkù ohun èlò ti eyín irin àti ti olúkúlùkù ohun èlò tí a fi igi iyebíye ṣe àti ti idẹ àti ti irin àti ti òkúta mábìlì àti ti kinamoni àti ti onírúurú ohun olóòórùn dídùn àti ti ohun ìkunra àti ti tùràrí àti ti ọtí wáìnì àti ti òróró àti ti ìyẹ̀fun dáradára àti ti àlìkámà àti ti ẹ̀ràn ńlá àti ti àgùntàn àti ti ẹṣin àti ti kẹ̀kẹ́ àti ti ẹrù àti ti ọkàn ènìyàn àti àwọn èso tí ọkàn rẹ̀ ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ sí sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ àti ohun gbogbo tí ó dùn tí ó sì dára ṣègbè mọ́ ọ lójú a kì yóò sì tún rí wọn mọ́ láé. àwọn oníṣòwò nǹkan wọ̀nyí tí a ti ipa rẹ̀ sọ di ọlọ́rọ̀ yóò dúró ní òkèrè rere nítorí ìbẹ̀rù iṣẹ́ oró rẹ̀ wọn ó máa sọkún wọn ó sì máa ṣọ̀fọ̀ wípé. ègbé ègbé ni fún ìlú ńlá nì tí a wọ̀ ní aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ àti ti elése àlùkò àti ti òdòdó àti tí a sì fi wúrà ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú òkúta iyebíye àti páálì nítorí pé ní wákàtí kan ni ọ̀rọ̀ tí ó pọ̀ tó bẹ́ẹ̀ di asán àti olúkúlùkù olórí ọkọ̀ àti olúkúlùkù ẹni tí ń rin ojú omi lọ sí ibikíbi àti àwọn tí ń ṣiṣẹ́ nínú ọkọ̀ àti àwọn tí ń ṣòwò ojú òkun dúró ní òkèèrè rere. wọ́n sì kígbe nígbà tí wọ́n rí ẹ̀fín jíjóná rẹ̀ wípé. ìlú wo ni ó dàbí ìlú ńlá yìí. wọ́n sì kó ekuru sí orí wọn wọ́n kígbe wọ́n sọkún wọ́n sì ń ṣọ̀fọ̀ wípé. ègbé ègbé ni fún ìlú ńlá náà nínú èyí tí a sọ gbogbo àwọn tí ó ní ọkọ̀ ní okùn di ọlọ́rọ̀ nípa ohun iyebíye rẹ̀ nítorí pé ní wákàtí kan a di ahoro yọ̀ lórí rẹ̀ ìwọ ọ̀run àti ẹ̀yin àpọ́stélì mímọ́ àti wòlíì nítorí ọlọ́run ti gbẹ̀san yín lára rẹ̀. áńgẹ́lì alágbára kan sì gbé òkúta kan sókè ó dàbí ọlọ ńlá ó sì jù ú sínú òkun wípé. báyìí ni a ó fi agbára ńlá bì bábílónì ìlú ńlá nì a kì yóò sì rí i mọ́ láé àti ohun àwọn alùdùrù àti ti àwọn olórin àti ti àwọn afúnfèrè àti ti àwọn afúnpè ni a kì yóò sì gbọ́ nínú rẹ̀ mọ́ rárá àti olúkúlùkù onísọ̀nà ohunkóhun ni a kì yóò sì rí nínú rẹ̀ mọ́ láé àti ìró ọlọ ni a kì yóò sì gbọ́ mọ́ nínú rẹ̀ láé àti ìmọ́lẹ̀ fìtílà ni kì yóò sì tàn nínú rẹ̀ mọ́ láé a kì yóò sì gbọ́ ohùn ọkọ ìyàwó àti ti ìyàwó nínú rẹ̀ mọ́ láé nítorí pé àwọn oníṣòwò rẹ̀ lé àwọn ẹni ńlá ayé nítorí pé nípa oṣó rẹ̀ ni a fi tàn orílẹ̀-èdè gbogbo jẹ àti nínú rẹ̀ ni a gbé rí ẹ̀jẹ̀ àwọn wòlíì àti ti àwọn ènìyàn mímọ́ àti ti gbogbo àwọn tí a pa lórí ilẹ̀ ayé. ìfihàn orí kọkàndínlógún. lẹ́yìn kan wọ̀nyí mo gbọ́ ohùn ńlá ní ọ̀run bí ẹni pé ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wí pé. hallelujah! ti olúwa ọlọ́run wa ni ìgbàlà àti ọlá agbára nítorí òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ̀ nítorí ó ti ṣe ìdájọ́ àgbèrè ńlá tí ó fi àgbèrè rẹ̀ bà ilẹ̀ ayé jẹ́ ó sì ti gbẹ̀san ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀. àti lẹ́ẹ̀kejì wọ́n wí pé. hallelujah ẹ̀ẹ́fìn rẹ̀ sì gòkè lọ láé àti láéláé. àwọn àgbà mẹ́rìnlélógún ni àti àwọn ẹ̀dá alàyè mẹ́rin ní sì wólẹ̀ wọ́n sì forí balẹ̀ fún ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ wípé. àmín aleluya. ohùn kan sì ti ibi ìtẹ́ náà jáde wá wípé. ẹ máa yin ọlọ́run wa ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù rẹ̀ àti èwe àti àgbà. mo sì gbọ́ bí ẹni pé ohùn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti bí ìró omi púpọ̀ àti bí ìró àrá ńláńlá ń wí pé. hallelujah nítorí olúwa ọlọ́run wa olódùmarè ń jọba ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa kí ó sì dùn kí a sì fi ògo fún un nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn bẹ́ẹ̀ aya rẹ̀ sì ti múra tán. òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbòò nítorí pé aṣọ ọ̀gbọ̀ wíwẹ̀ ẹni ní í ṣe òdodo àwọn ènìyàn mímọ́. ó sì wí fún mi pé. kọ̀wé rẹ̀ ìbùkún ni fún àwọn tí a pè sí àsè alẹ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. ó sì wí fún mi pé. wọ̀nyí ni ọ̀rọ̀ òtítọ́ ọlọ́run. mo sì wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ láti foríbalẹ̀ fún un. ó sì wí fún mi pé. wò ó má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti ti àwọn arákùnrin rẹ tí wọ́n di ẹ̀rí Jésù mú forí balẹ̀ fún Ọlọ́run nítorí pé ẹ̀rí Jésù ni ẹ̀mí ìsọtẹ́lẹ̀. mo sì rí ọ̀run ṣí sílẹ̀ sì wò ó ẹṣin funfun kan ẹni tí ó sì jókòó lórí rẹ̀ ni à ń pè ní olódodo àti olóòótọ́ nínú òdodo ni ó sì ń ṣe ìdájọ́ tí ó sì ń jagun ojú rẹ̀ dàbí ọ̀wọ́ iná àti ní orí rẹ̀ ni adé púpọ̀ wà ó sì ní orúkọ kan tí a kọ tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe òun tìkára rẹ̀ a sì wọ̀ ọ́ ní aṣọ tí a tẹ̀bọnú ẹ̀jẹ̀ a sì ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run àwọn ogun tí ń bẹ ní ọ̀run tí a wọ̀ ní aṣọ ògbó wíwẹ́ funfun àti mímọ́ sì ń tọ̀ ọ́ lẹ́yìn lórí ẹṣin funfun àti láti ẹnu rẹ̀ ni idà mímú ti ń jáde lọ kí ó lè máa fi ṣá àwọn orílẹ̀-èdè òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn ó sì ń tẹ ìfúntí ìrunú àti ìbínú ọlọ́run olódùmarè ó sì ní lára aṣọ rẹ̀ àti ní itan rẹ̀ orúkọ kan tí a kọ. ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. mo sì rí áńgẹ́lì kan dúró nínú oòrùn ó sì fi ohùn rárá kígbe òun wí fún gbogbo àwọn ẹyẹ tí ń fò ní agbede méjì ọ̀run pé. ẹ wá ẹ sì kó ara yín jọ pọ̀ sí àsíálẹ̀ ńlá ọlọ́run kí ẹ̀yin kí ó lè jẹ ẹran ara àwọn ọba àti ẹran ara àwọn olórí ogun àti ẹran ara àwọn ènìyàn alágbára àti ẹran àwọn ẹṣin àti ti àwọn tí ó jókòó lórí wọn àti ẹran ara ènìyàn gbogbo àti ti òmìnira àti ti ẹrú. E àti ti èwe àti ti àgbà. mo sì rí ẹranko náà àti àwọn ọba ayé àti àwọn ogun wọn tí a gbájọ láti bá ẹni tí ó jókòó lórí ẹṣin náà àti ogun rẹ̀ jagun a sì mú ẹranko náà àti wòlíì èké nì pẹ̀lú rẹ̀ tí ó ti ń ṣe iṣẹ́ ìyanu níwájú rẹ̀ èyí tí ó ti fi ń tan àwọn tí ó gba àmì ẹranko náà àti àwọn tí ń foríbalẹ̀ fún àwòrán rẹ̀ jẹ àwọn méjèèjì yìí ni a sọ láàyè sínú adágún iná tí fi sulfuru jó àwọn ìyókù ni a sì fi idà ẹni tí ó jókòó lórí ẹṣin náà pa àní idà tí ó ti ẹnu rẹ̀ jáde gbogbo àwọn ẹyẹ sì ti ipa ẹran ara wọn yó. ìfihàn orí ogún. mo sì rí áńgẹ́lì kan ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ohun tí ìṣíka ọ̀gbun nì àti ẹ̀wọ̀n ńlá kan ní ọwọ́ rẹ̀ ó sì di dragoni náà mú ejò àtijọ́ ni tí í ṣe èṣù àti sátánì ó sì dè é ní ẹgbẹ̀rún ọdún ó sì gbé e sọ sínú ọ̀gbun náà ó sì tì í ó sì fi èdìdì dì í lórí rẹ̀ kí ó má bàa tàn àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé lẹ́yìn èyí a kò lè ṣàìtú sílẹ̀ fún ìgbà díẹ̀ mo sì rí àwọn ìtẹ́ wọ́n sì jókòó lórí wọn a sì fi ìdájọ́ fún wọn mo sì rí ọkàn àwọn tí a ti bẹ́ lórí nítorí ẹ̀rí Jésù àti nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn tí kò sì foríbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ tàbí tí kò sì gba àmì rẹ̀ ní iwájú wọn àti ní ọwọ́ wọn wọ́n sì wà láàyè wọ́n sì jọba pẹ̀lú Kristi ní ẹgbẹ̀rún ọdún àwọn òkú yòókù kò wà láàyè mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé èyí ni àjínde ìkíní olùbùkún àti mímọ́ ni ẹni tí ó ní ipa nínú àjínde ìkíní náà lórí àwọn wọ̀nyí ikú kejì kò ní agbára ṣùgbọ́n wọn ó jẹ́ àlùfáà Ọlọ́run àti ti Kristi wọn ó sì máa jọba pẹ̀lú rẹ̀ ní ẹgbẹ̀rún ọdún nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé a ó tu sátani sílẹ̀ kúrò nínú túbú rẹ̀ yóò sì jáde lọ láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jẹ gógù àti mágógù láti gbá wọn jọ sí ogun àwọn tí iye wọn dàbí iyanrìn òkun wọ́n sì gòkè lọ la ibu ayé já. Ja wọ́n sì yí ibùdó àwọn ènìyàn mímọ́ ká àti ìlú àyànfẹ́ náà iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó sì jó wọn run a sì wọ́ èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti sulfuru níbi tí ẹranko àti wòlíì èké ní gbé wà a ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láé àti láéláé mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀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 òkú sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́ àti ikú àti ipò òkú sì jọ òkú tí ó wà nínú wọn lọ́wọ́ a sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn àti ikú àti ipò òkú ni a sì sọ sínú adágún iná èyí ni ikú kejì bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a sọ ọ́ sínú adágún iná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 bẹ́ẹ̀ ni kì yóò sì sí ìrora mọ́ nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹ̀ní sì wí pé. kíyèsí mo sọ ohun gbogbo di ọ̀tun. ó sì wí fún mi pé. kọ̀wé rẹ̀ nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n. ó sì wí fún mi pé. ó parí èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ó sì fi omi fún ẹni tó ń gbẹ́ngbẹ́ láti orísun omi ìyè lọ́fẹ̀ẹ́ ẹni tó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sófòrò jó èyí tí ń ṣe ikú kejì. ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje nì tí wọ́n ní ìgò méje nì tí ó kún fún ìyọnu méje kẹyìn sí wá ó sì bá mi sọ̀rọ̀ ń wípé. wá níhìn èmi ó fi ìyàwó aya ọ̀dọ́ àgùntàn ọ̀. ó sì mú mi lọ nínú ẹ̀mí sí òkè ńlá kan tí ó sì ga ó sì fi ìlú nì hàn mí jerusalem mímọ́ tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wá tí ó ní ògo ọlọ́run ìmọ́lẹ̀ rẹ̀ sì dàbí òkúta iyebíye gidigidi àní bí òkúta jasperi ó mọ́ bí kírísítálì ó sì ní odi ńlá àti gíga ó sì ní ẹnubodè méjìlá àti ní àwọn ẹnubodè náà áńgẹ́lì méjìlá àti orúkọ tí a kọ sára wọn tí í ṣe orúkọ àwọn ẹ̀yà méjìlá ti àwọn ọmọ ìsírẹ́lì ní ìhà ìlà oòrùn ẹnubodè mẹ́ta ní ìhà àríwá ẹnubodè mẹ́ta ní ìhà gúúsù ẹnubodè mẹ́ta àti ní ìhà ìwọ̀ oòrùn ẹnubodè mẹ́ta odi ìlú náà sì ní ìpìlẹ̀ méjìlá àti lórí wọn orúkọ àwọn àpọ́stélì méjìlá ti ọ̀dọ́ àgùntàn ẹni tí ó sì ń bá mi sọ̀rọ̀ ní ìféèfé wúrà kan fún ìwọ̀n láti fi wọn ìlú náà àti àwọn ẹnubodè rẹ̀ àti odi rẹ̀ ìlú náà sì lélẹ̀ ní ìbú mẹ́rin ní ọgbọọgba gígùn rẹ̀ àti ìbú rẹ̀ sì dọ́gba ó sì fi ìféèfé níwọ̀n ìlú náà ó jẹ́ ẹgbàáta òṣùwọ̀n fọlọ́ǹgì gígùn rẹ̀ àti ìbú rẹ̀ àti gíga rẹ̀ sì dọ́gba ó sì wọ̀n odi rẹ̀ ó jẹ́ ogóje ìgbọ̀nwọ́ lé mẹ́rin gẹ́gẹ́ bí òṣùwọ̀n ènìyàn èyí ni ní ti áńgẹ́lì náà ohun tí a sì fi mọ odi náà ní jasperi ìlú náà sì jẹ́ kìkì wúrà ó dàbí dígí tí ó mọ́ kedere a fi onírúurú òkúta iyebíye ṣe ìpìlẹ̀ ògiri ìlú náà lọ́ṣọ̀ọ́ ìpìlẹ̀ ìkíní jẹ́ jasperi èkejì Safiru ẹ̀kẹta kalkedoni ẹ̀kẹrin sumaragodu ẹ̀karùn-ún sadoniki ẹ̀kẹfà sadiu ẹ̀keje krisoliti ẹ̀kẹjọ berili ẹ̀kẹsàn topasi ẹ̀kẹwàá krisoprasu ẹ̀kọkànlá hiankinti ẹ̀kejìlá ametisti ẹnubodè méjèèjìlá jẹ́ paali méjìlá olúkúlùkù ẹnubodè jẹ́ paali kan ọ̀nà ìgboro ìlú náà sì jẹ́ kìkì wúrà ó dàbí dígí dídán èmi kò sì rí tẹ́ḿpìlì nínú rẹ̀ nítorí pé olúwa ọlọ́run olódùmarè ní tẹ́ḿpìlì rẹ̀ àti ọ̀dọ́ àgùntàn ìlú náà kò sì ní í wá oòrùn tàbí òṣùpá láti máa tan ìmọ́lẹ̀ sí i nítorí pé ògo ọlọ́run ni ó ń tan ìmọ́lẹ̀ sí i ọ̀dọ́ àgùntàn sì ni fìtílà rẹ̀ àwọn orílẹ̀-èdè yóò sì máa rìn nípa ìmọ́lẹ̀ rẹ̀ àwọn ọba ayé sì ń mú ògo wọn wá sínú rẹ̀ a kì yóò sì sé àwọn ẹnubodè rẹ̀ rárá ní ọ̀sán nítorí kì yóò sí òru níbẹ̀ wọn ó sì máa mú ògo àti ọlá àwọn orílẹ̀-èdè wá sínú rẹ̀ ohun aláìmọ́ kan kì yóò sì wọ inú rẹ̀ rárá tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké bí kò ṣe àwọn tí a kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn. ìfihàn orí kejìlélógún. ó sì fi odò omi ìyè kan hàn mí tí ó mọ́ bíi kírísítálì tí ń ti ibi ìtẹ́ ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn jáde wá ní àárín ìgboro rẹ̀ àti níhà ìkíní kejì odò náà ní igi ìyègbé wà tí máa so onírúurú èso méjìlá a sì máa so èso rẹ̀ ní oṣooṣù ewé igi náà sì ni fún mímú àwọn orílẹ̀-èdè láradá ègún kì yóò sì sí mọ́ ìtẹ́ ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn ni yóò sì máa wà níbẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ yóò sì máa sìn ín wọn sì máa rí ojú rẹ̀ orúkọ rẹ̀ yóò sì máa wà ní iwájú wọn òru kì yóò sì sí mọ́ wọn kò sì ní í wá ìmọ́lẹ̀ fìtílà tàbí ìmọ́lẹ̀ oòrùn nítorí pé olúwa ọlọ́run ni yóò tan ìmọ́lẹ̀ fún wọn wọn ó sì máa jọba láé àti láéláé ó sì wí fún mi pé. òdodo àti òtítọ́ ni ọ̀rọ̀ wọ̀nyí olúwa ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ni ó sì rán rẹ̀ láti fi ohun tí kò lè ṣàìṣe kankan hàn àwọn ìránṣẹ́ rẹ̀. kíyèsí èmi ń bọ̀ kánkán ìbùkún ni fún ẹni tí ń pa ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ inú ìwé yìí mọ́. èmi Jòhánù ni ẹni tí ó gbọ́ tí ó sì rí nǹkan wọ̀nyí nígbà tí mo sì gbọ́ tí mo sì rí mo wólẹ̀ láti forí balẹ̀ níwájú ẹsẹ̀ áńgẹ́lì náà tí ó fi nǹkan wọ̀nyí hàn mí nígbà náà ni ó wí fún mi pé. wò ó má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti àwọn arákùnrin rẹ wòlíì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 àti kí wọn kí ó lè gba àwọn ẹnu ibodè wọ inú ìlú náà nítorí ní òde ni àwọn ajágbé wà àti àwọn oṣó àti àwọn àgbèrè àti àwọn apànìyàn àti àwọn abọ̀rìṣà àti olúkúlùkù ẹni tí ó fẹ́ràn èké tí ó sì ń hùwà èké èmi Jésù ni ó rán áńgẹ́lì mi láti jẹ́rìí nǹkan wọ̀nyí fún yín ní ti àwọn ìjọ èmi ni gbòǹgbò àti irú ọmọ dáfídì àti ìràwọ̀ òwúrọ̀ tí ń tàn. àti ẹ̀mí àti ìyàwó wí pé. máa bọ̀. àti ẹni tí ó ń gbọ́ kí ó wí pé. máa bọ̀. àti ẹni tí òǹgbẹ ń gbẹ kí ó wá. ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ kí ó gba omi ìyè náà lọ́fẹ̀ẹ́. èmi jẹ́rìí fún olúkúlùkù ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ìwé yìí pé bí ẹnikẹ́ni bá fi kún wọn ọlọ́run yóò fi kún àwọn ìyọnu tí a kọ sínú ìwé yìí fún un bí ẹnikẹ́ni bá sì mú kúrò nínú ọ̀rọ̀ ìwé ìsọtẹ́lẹ̀ yìí ọlọ́run yóò sì mú ipa tirẹ̀ kúrò nínú ìwé ìyè àti kúrò nínú ìlú mímọ́ nì àti kúrò nínú àwọn ohun tí a kọ sínú ìwé yìí ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wípé. nítòótọ́ èmi ń bọ̀ kánkán. àmín máa bọ̀ jésù olúwa oore ọ̀fẹ́ jésù olúwa kí ó wà pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ àmín. Ah,